نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك ورسولك نبيك وعلى آله وصحبته أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوبة فون الله الحمد لله ọba tó fún ọ ní àǹfààní láti wà níbi ìdánilẹ́kọ̀ọ́ tí ò ní ní Bódìjà Estate Community Central Mosque ní àdúgbò Bódìjà ní òní ọjọ́ kẹsàn-án oṣù kọ́ọ̀dà ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún ọdún mẹ́rin ó lé ọdún mọ́kànlélọ́gbọ̀n lẹ́yìn ìjìrà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam èyí tó ṣe láti Mẹ́kà alápàlẹ́ Mẹ́kà al-Mukarrama lọ sí Madinatul Munawwara àwọn tí wọ́n ti ń lọ sí hajj torí káwọn alálàájì Ogun State wọ́n ti ń lọ sí Mẹ́kà látàná àwọn tó ti ń lọ sọ́hún àtàwọn tí wọ́n tún lọ bá lọ́hún láti orílẹ̀-èdè àgbáyé àtàwọn tó tún lọ nínú ọdún yìí tí wọ́n ti máa kú òǹlé ọlọ́dún olúkà kọlọ láyọ̀ kan bọ̀ láyọ̀ kọlọ kó sì balẹ̀ sẹ̀ fún wa. tó ṣe dédé ọjọ́ kẹtàdínlógún oṣù ipò olórí àti àwọn èèyàn tí àwọn olórí ń darí ojúṣe olórí ojúṣe àwọn aráàlú tí wọ́n ń darí kí ni islam sọ. ìgbé àtẹ̀kọ́ ọlọ́run kọ́ lọ́ba níbi ọmọ Muhammad sallallahu alayhi wa sallam kọ́ máa bá wọn ra lẹ̀ kọ́ máa bá wọn sàábé rẹ̀ kọ́ máa bá wọn náà àti àjìká rẹ̀ tí wọ́n jẹ́ alága fún gbogbo mùsùlùmí nílẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ tán ní ìsìn kémi tó bẹ́ẹ̀ èyí lórí àwọn bàbá wa tán jẹ́ trustee wọn èyí lórí àwọn ìmáàmù alájí wa Abdulhakeem afúyẹ́ atóbi afúyẹ́ ni nígbà tí bàbá kan jẹ akóró tí wọ́n sì ga táwọn fẹ́ ga jù mí lọ àwọn akóró mu ni akóró ẹbí bàbá gíga kan bóyín òní akí torí pé gbígbà láàyè tẹ gba àwọn ọmọ ìyá yín nínú ẹsẹ̀ láàyè ní ogún fọwọ́ mùsùlùmí tọ́fẹ̀ yìí ṣe sábàbí rẹ̀ orí ńlá ni kọ́lọ́ngbẹ̀ yìí náà láyé nínú ọ̀kẹ́ rẹ̀ láyé àti lálọ́ kìyàmà ńkọ́lọ́n ṣe fẹ́ni kọ̀ọ̀kan kọ́lọ́mọ́jì òdìbàjẹ́ àwọn táwọn fẹ́ kọ́lọ́n gbogbo èyí tí wọ́n pè tí ẹ sì dáhùn tí a wà níjókòó lọ́kùnrin àti lóbìnrin ọmọdé àtàgbàlagbà ọlọ́ba yóò gbà lẹ́sẹ̀ fún gbogbo wa ìjókòó ẹ lọ́wọ́n jẹ́ kó ṣe àǹfààní ìtayé àtàlùkìyàmà fún wa tí a wá torí ẹ̀ jókòó wá sí tí a torí ẹ̀ jókòó wá sí kani tọ́wọ́ bùkátà sí àsìkò tó pọ̀ láti lè ṣe àlàyé lórí rẹ̀ yékéyéké ṣùgbọ́n àsìkò tá a ní ó ṣe kéré mọ́ yìí ń gbìyànjú àti gé ọ̀rọ̀ mi kúrú sórí rẹ̀ àlè lè sọ tán díẹ̀ nínú tó bá yẹ ká sọ ká farabalẹ̀ ká fi gbọ́ mi yé kí n tọ́kọ́ sàlàyé fún wa wípé láti lọ́tọ́ lọ́n ti dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn sórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ látọ̀dẹ̀ ọba wa àgbà níbi ádámù aleyhi sọ̀láàtù ọ̀sálàm èyí dórí lọ́tọ́ ọba tọ́lá rẹ̀ gà yóò jogún ìdásíkò tí ń bẹ lórí ẹ̀ta yóò dọ́gbọ̀n tá a padà sí ní àjò tá a máa ń lọ tá a yí padà sí bí ìmọ̀ tí ìjọ́nà tí ó bẹ̀rẹ̀ ọjọ́ kẹ́kọ́ ní yẹ́wọ́mú láyọ́mọ̀ bá dà o ọjọ́ kan ní tí ò ní sọ́dọ̀ mímọ̀ lẹ́yìn rẹ̀ torí fi jẹ́ pé ọlọ́run gẹ́gẹ́ máa ń pe ọjọ́ yẹn ní yẹ́wọ́mú àkhir laysa al-birru an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib walakinna al-birra man amana billahi wal-yawmil akhir inú suratul Baqara sura kejì Quran aya ọgọ́jọ o dín mẹ́ta Quran chapter two verse one seventy seven. a'udhu billahi minash shaitanir rajim. ǹtẹ́ màkì ń bọ̀ nǹkan tí mà ní ilẹ̀ à ń sọ̀rọ̀ síwájú lọ́wọ́ ọlọ́run pé ọjọ́ kẹ́ni yóò mú la àkèrè ọjọ́ kẹ́yìn tó gbé yẹ́wọ́n la yẹ́wọ́n bá a dàbò ọjọ́ tí o sọ̀tún wà lẹ́yìn rẹ̀ àwọn ìmáà rò yìí pé ọjọ́ tí ọ̀sán tó bí ìmọ̀ lẹ́yìn rẹ̀ wọn lọ ah, ìgbà tá a máa lò lẹ́yìn rẹ̀ kọ́ tọ́lá àwọn ọmọ àlùjẹ́nà àmọ́ olùgbà kan lọ́nà àlùjẹ́nà gbére àwọn ọmọ náà mọ̀ olùgbà míì lọ́nu náà gbére kọ́lọ́mọjà jẹ́ kan nù wọn. sáwọn eléyìí òdìjọ́jọ́ ni àwọn àfáàní òye sọjọ́ torí pé gbogbo tí ń jẹ́ kọ́sán ni òru ní ti dópin tọ́lọ́ ti parí ìdájọ́ tába yìí lè sí gbàgbà dájọ́ báyìí àwọn tí bá ń bẹ láwùjọ náà wà ló gbére àwọn tí wọ́n bẹ nínú ọmọ wà ní òkun gbére kò sí òkun máa ń gbére láíláí fọmọ àlùjáná kò sì sí ìmọ̀lẹ̀ mọ́ láíláí fọmọ àná gbogbo gbàtọ́ máa ń dẹ́nu ọmọ lò láíláí tí ò ní lópin nínú ọmọlẹ́ wo ti máa lò wò ní ma ti dókun kò sókun àárọ̀ kò sókun dájí kò sókun alẹ́ kò sókun olúmọ gbogbo gbàtọ́ máa ń lọ́ọ̀mọ̀ lò nínú náà wò ní ma ti dẹ́mọ̀lẹ́ ma lókun ní láíláí gbogbo eléyìí lọ́wọ́ ti sọ sínú Al-Qur'anul Karim nípa ìmọ̀lẹ̀ tá a lò àti ìta àbàlálùjẹ òkun táwọn ọmọ náà máa wà nú ẹ̀ tá a ti lẹ̀kùn iná pamọ́ wọn ilẹ̀kùn onírin tí a fa wa Ibn Abbas radiyallahu anhuma ní tafsir Ibn Kathir tó ní pílà ẹ̀yọ̀ kan irin kan nínú àwọn irin tí wọ́n ti ẹnu ńlá pàǹgbà tí gbogbo ọmọdé bá pé inú ẹ̀ tán. Malika seventy thousand yóò gbé seventy thousand màlẹ́kà yóò gbé ní tí wọ́n fẹ́ fi síìlì wọn pamọ́ bẹ́ẹ̀ ebi tẹ́lẹ̀ ń bí láyéláyé tí wọ́n fi ní rí òye mọ́ láyéláyé. alim náà ó mọ sọdà àti gbogbo àwọn àyà mi tọ́lá ti sọ. jíjáde bí ọlọ́run alayhi salatu wasalam tọ́wọ́ sáyé wípé gbogbo wọn ẹlẹ́sìn Islam ni wọn kò sẹ́ńtì sẹ̀mí nínú ànábì ọlọ́run wọn ọmọ ti jẹ́ sẹ̀mí o abadal abidjan nìkan sẹ̀ sẹ̀mí wọn àmọ́ ti jẹ́ bẹ́ẹ̀ sísẹ́ náà nìkan ni wọ́n mọ̀ ọlọ́run sì sọ yẹn lásọ yéké láti àyà one twenty seven Quran chapter two. àlefo òmùmíyà ni sumuliya ètò comprehensive religion kò ní Islam ẹ̀sìn kọ́ka ní gbogbo sẹ̀mí ayé kò sí kò fi nǹkan lẹ̀ nínú ọ̀rọ̀ sẹ̀mí ayé tí sáfọ̀ sọ̀rọ̀ yẹn lórí kíni kan ẹ bá rí ogun jáde àyàmá ni kíni yẹn ń ṣe láyé gbogbo ti jẹ life free activities gbogbo ti yẹn ń ṣe láyé ẹ sọ kánú ẹ dárúkọ kánú ẹ ẹ rà yà rẹ nùkúrà ni tọ́lá fi kẹ́kẹ́ ọlọ́run tó lára gàgàgà fún rẹ nínú sọ́tù làdá sura kẹfà alukóránù kẹrin àyà kejìléní ogójì àyà thirty eight Quran chapter six verse thirty eight ọlọ́run ma farọ́tná fil kitabi min shay ma farọ́tná fil kitabi min shay farọ́ gbogbo alamọ̀ tí mo farọ́ ọ̀tọ̀ lórí èdè Lárúbáwá ara yẹn tí mo mú fúrétù àbí mo farọ́ rétù ma farọ́tná fil kitabi min shay ma tarọ́kná fil kitabi min shay kò sí ìkankan tá a fi ilẹ̀ láì mẹ́nu bà nínú tíra yìí fil kitabi nínú tíra yìí inú tíra yìí bẹ́ẹ̀ kẹ́kẹ́ bẹ́ẹ̀ tó yẹ ká sọ tá a sọ kì í ṣe inú Kùránì gbogbo ẹ̀ la sọ. inú sọ́tò nahali sura sixteen sura kẹrìndínlógún aya forty four tó gbọ́dọ̀ méjì ní aya yẹn bẹ́ẹ̀ nù sọ́tò nahali. wọ́n ní sanni ilé kan kìtàbà tìbíyánà li kulli shay tìbíyánà li kulli shay. aṣọ fúnra ní alẹ́ fúnra ní ọ̀sán la kọ́ni tìbíyánà alayi afa àlàyé tó kó gbogbo nǹkan nú àfa àlàyé explanation tó kó gbogbo nǹkan nú tí ò fi kankan lẹ̀ láì sọ. iṣẹ́ ọwọ́ òwò ṣíṣe òṣèlú ṣíṣe ìjọba ṣíṣe iṣẹ́ ológun iṣẹ́ adájọ́ ẹ má sọ nǹkan mi gbogbo tí bá ń jẹ́ iṣẹ́ tó yẹ lórí builders bricklayers carpenters painters electricians talk of any discipline any occupation everything teaching gbogbo tẹ̀lé akẹ́sọ̀ láyé gbogbo ẹ̀ mẹ́nu Kùránì kò sí nǹkan tó lọ mẹ́nu wa ẹ bá mọ mẹ́ntì ọmọ ọmọ tọ́lá ti dé ike ìkan náà wà fà wa Ahmad bin Taymiyyah rahimahullah ta'ala olùsítẹ́rà eléyìí kìtàbù siyasatu ash-shar'iyyah Islamic politics nínú àwọn tíra rẹ̀ tó gbé eléyìí kékeré eléyìí náà tíra volume majmu'u fatawa thirty seven volumes ní volume tó bá kéré ju majmu'u fatawa lọ́mọ báyìí nù thirty seven volumes bàbá kùn sótọ́kọ náà nù several books more than two hundred books òyìnbó so kọ And your so bẹ́ẹ̀ thirty seven volumes And the If ẹnìkan so ni ibnu tẹmiya ó ní tẹ́sí pé al-Islam Who wúwa dínú aṣáàmì ní tẹ́sí pé ìsáfẹ̀sì fọkàlì ló comprehensive religion ni tí o fi kẹ́lẹ́ láì máa nù bá òun bí àwọn kutubul furu àwọn kutubul furu àwọn àwọn tíra pẹ́ pé fòrò àná ṣe lé lórí àwọn kútùkù àwọn tíra fòrò pẹ́pẹ́ orí ìdájọ́ ẹ̀sìn náà ṣe lé lórí bí akhdọ̀rì bí aṣùmáwí bí ẹ̀ẹ́sìyà bí rìsálà bí rìṣàlù sálíkì bí akọ́bùnù sálíkì. ẹ mà òní pé ẹ lọ́wọ́ àwọn tíra wọ̀nyí ẹ mọ̀ rí kìtáàbù kele kan àti báàbù àbẹ̀wáàbù àbẹ̀ kìtáàbù ẹ mọ̀ rí the book of for example kìtáàbù zera the book of agriculture. nígbà máa fẹ́ máa sọ̀rọ̀ lórí agriculture nínú chapter àti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ nínú tírà kan wọ́n máa bá yà Kùránì lórí agriculture wọ́n máa bá bí sàbíọ̀ sàbíọ̀ lórí agriculture wọ́n máa wọ́n àwọn sàbíọ̀ lórí agriculture ṣé sáfù àwọn. the book of water how to use water wọ́n máa bá yà wa, wọ́n máa bá hadithi wa, wọ́n máa bọ́ọ̀rọ̀ àwọn afá àgbà ńlá àtijọ́ sọfin lè bá wọn ẹ̀rí kìtàbù sí náà kìtàbù sí náà ẹ̀rí sí náà ẹjọ́ mọ̀ bọ́ ẹ máa rí ọ̀rọ̀ sí náà kí ni jẹ́ sí náà aluminium plates glasses àtàwọn akẹgbẹ́ gbogbo tó tẹ mọ́ iṣẹ́ ọwọ́ ẹ máa rọrọ rẹ bẹ́ẹ̀ labali di iṣẹ́ mechanics auto mechanics ni àbí mi ẹ máa rí alimọ̀hìnmọ̀ kí n má bàa lọ àsìkò tó pọ̀ lórí mọ̀kọ́ dìímà má fa ọ̀fun afẹ́ kẹta bèbè ń ṣe ìsáwò òfin kankan dẹ̀ ọlọ́run fi kankanlẹ̀ láì mẹ́nuba nínú tí yóò gbèdé ayé ṣe tí ọlọ́run bá tọ́lá rẹ̀ gẹ́gẹ́ wá ń sọ̀rọ̀ pé yóò ṣe fún sáárì èdè haúsá ni fún sáárì ìtọ́ ni yóò bá pé yóò ṣe tọ̀ tí kuran bá ń sọ̀rọ̀ lórí ẹ̀ tí kuran bá ń sọ̀rọ̀ bá a ṣe jẹun àti ntaajẹ àti ntaadé jẹ tí kuran bá ń sọ̀rọ̀ aṣọ bá a ṣe fi gbowó ara àti ntaagbodo wọ́n lásọ̀ọ́ tí kùránì máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yóò sì travel láti ìlú kan délùú míì afẹ́kù mbàdàn lọ abẹ́kúta àkó mbàdàn lọ ọ̀yọ́ àkó mbàdàn lọ jẹ̀bú àkó mbàdàn lọ kánò àkó mbàdàn lọ Òṣogbo àkó mbàdàn lọ Ọ̀wọ̀ àkó mbàdàn lọ Port Harcourt máa ń sọ̀rọ̀ lórí ìrìn àjò táwọn ilé less important sí kéèyàn rúùlù ó ó important ju. à ń tọ́ à ń fún sáré à ń gbẹ̀sẹ̀ lọ. tí kùrẹ́ bá ń sọ̀rọ̀ fífún sáré tí ń sọ̀rọ̀ bá a ṣe sùn yóò àfi ọ̀rọ̀ ṣíṣe ìjọba lẹ̀ láì mẹ́nuba wọlé yá àdùbìlà èyí ọmọ tí ń wínú. ọ̀rọ̀ afẹ́ fún sáré kan sọ ọ̀rọ̀ oúnjẹ ẹran tá a jẹ ẹran tá a gbọdọ̀ jẹ ní sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sùn ní sọ ọ̀rọ̀ aṣọ táwọ̀ ní sọ yá àfọ̀rọ̀ bí wọ́n ṣe rúùrù lẹ̀ ní wọ́n ń máa fàrọ̀ náà fẹ́ kíta bí mi ṣe ọ̀rọ̀ òfin kankan lè láyé mẹ́nu bá ní kura ní ẹ̀ ń bá máa mẹ́ntì ọmọ ọmọ. àwọn afa onímọ̀ Islam wọ́n ti ran àwa tá n bẹ lẹ́yìn tá n bẹ lónìí yàtà tí ó di lọ́la wọ́n ti ran àwa lọ́wọ́ lẹ̀ látàdà wá lórí kíkọ àlàyé tó kún rẹ́rẹ́ fún wa nípa gbogbo ètò sẹ́ni ayé àti Islamic viewpoint lórí ẹ̀ ìhà tí Islam kọ sí i bẹ́ẹ̀ yóò ṣe ṣe níta ṣe níta gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ ti wà lẹ̀ èyí ọ̀sọ́ díẹ̀ èyí ọ̀dàkẹ́ ni kí wọ́n tún ti kọ́ lẹ̀ tó ẹ̀ fi jẹ́ mi máa ń pé àwọn àáfàá àti ń lónìí àwọn èèyàn tó gbígbẹ́ níjú àwọn ló bẹ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa yìí sáfà ọmọ kí wọ́n ti ń tọ́ kí wọ́n àáfàá ni bàbá àná kọ́ lẹ̀ ìsáwọn bàbá àná fifty years to this time one àwọn bàbá àná àwọn bàbá kẹ́ńpẹ́kẹ́ńpẹ́ nínú ìmọ̀ tó jìn lò ìmọ̀ tí ò sí tákàdá táwọn ọ̀dà kọ́ pé pé mo rí wọn ni pé wọ́n wà tí wọ́n ń kọ̀ nǹkan lẹ̀ àwọn làáfà. lára àwọn tó kọ̀rọ̀ lórí Islamic politics the rulers and the road àwọn tìjọba àtàwọn tó ń ṣèjọba lé lórí ní kíni àkókò rọ ẹ̀yà àti òkókò rọ àt kíni rights and responsibilities of the leaders and the rude àwọn tí ń ṣèjọba kí làwọn ẹ̀tọ́ wọn tí wọ́n gbọ́dọ̀ ṣe faraàlú kí làwọn ẹ̀tọ́ aráàlú ìwọ aráàlú tá gbọ́dọ̀ ṣe fáwọn tí ń ṣèjọba ìwọ wo làwọn tí ń ṣèjọba jẹ aráàlú ìwọ wo làwọn aráàlú jẹ ìjọba náà àwọn afáà ti kọ tíra lọ rẹpẹtẹ lórí ẹ lára àwọn àdàkọ dẹ kan gbà mo fẹ́ tọ́ka tíra ti bẹ wájú mi alẹ́ àkàmù sọ̀tọ̀ níyàrá àkọ́kọ́ tí a rè lókè yẹ̀gbẹ́ níbi ọ̀rọ̀ bá a ṣe ṣèjọba alẹ́ àkàmù sọ̀tọ̀ níyà tí àáfà wa náà wà nídìí ṣe àáfà tí wọ́n bí two hundred and eighty years lẹ́yìn ìjìrà tó ni three hundred and fifty eight years lẹ́yìn ìjìrà àáfà tó ṣe tẹ́ ẹ̀ ti kú ti lé ní one thousand one hundred years ago over one thousand one hundred years ago láfa tó ṣe tẹ́ ẹ̀ ti kú alahakamu asotọniya ọ̀rọ̀ ìjọba ṣiṣẹ́ ní mẹ́lẹ̀ kò sí ní tẹ́wá ní tẹ́tẹ́ bá. àfọwọ́ ahmed bọ́nà tẹ́míyà oní kìtàbù siyasatu ash-shar'iyya àwọn àti kúrò láyé ti dé ní seven hundred years kò ti dé lọ́gọ́rùn-ún ọdún méje tí bọ́nà tẹ́míyà ti kúrò láyé ọwọ́ pé Ibn Taymiyyah jẹ́ àfa àtọ́lá kọ̀ọ̀la ká lórí ìmàláyé tó máa bọ̀ tó lò ó tó gbé àwọn èèyàn síbi lílo ìmọ̀ ọjọ́ kókó Ibn Taymiyyah máa ta lálálàyé ẹ̀dọ́ pọ̀sẹ̀ kó láyé fifty years ago bí orúkọ Imam Shafi ṣe ń ta tí Imam Ahmad bin Hanbal ń ta tí Imam Maliki ń ta lálá tàbí àlefa ń ta lálá tó ẹ̀ka wọn tá à ń gbórúkọ wọn yìí ẹ̀wọ̀ ọdún tí Imam Maliki ti kó láyé ẹ̀wọ̀ ọdún àbúrò àlefa tó ti kó láyé. Abu Hanifa sẹ́ńtúrì àkọ́kọ́ àlẹ́ ọ̀sán ọ̀parí tábù Hanifa ti kú láyé Imam Maliki láti one hundred fifty years ẹni ìjìnlá ló ti kú láyé over one thousand two hundred years ago ni Imam Maliki ti kú láyé gbogbo ayé sọ̀tún dárúkọ Imam Maliki bọ́nà àsìdìsìn Imam Maliki bọ́nà àsìdìsìn bí ìbàdàn pé bàbá wa àná àbíjẹta ìmáàmù ìbàdàn àbẹ́kù jẹta ni ní ìmáàmù àlèkìsí ń ta dáadáa ń bí ṣiṣẹ́ ń tọ́lọ̀ ń paláṣẹ yìí ni tọ́lọ́ ń ṣiṣẹ́ gbogbo wọn. tíra ilé ìtẹ́ni tó ṣe ti pọ̀ láyé ní nítòtílélọ́gọ́rùn ọdún méje lónìí. bàbá Muhammad bin Salih al-Uthaymin kọ́lọ́mọ kó bá a kẹ́ wọn. àwọn náà tó ṣe ṣáyè fún kìtàbù siyasatu ash-shar'iyya. àwọn náà ti kó láyé nísìnyí bí ọdún kẹwàá rè lóṣù tẹ́yìn yàtọ̀ gbọ́ ní Uthaymin ti kó láyé. Ah, gbogbo àwọn bàbá wọ̀nyí ti lórí àwọn akẹgbẹ́ wọn náà ti kọ tírà rẹ̀ lórí ìjọba ṣíṣe lára ọ̀rọ̀ ìjọba ni alifardu wa dawla dr abdulkarim zaidan alifardu wa the individual and the state ẹnì kọ̀ọ̀kan nínú àti ìlú gan fún rẹ̀ ìjọba àdínú wa dawla dr ali juraisha ọ̀nà mẹ́nu mọ́tò àdínú wa the religion and the state àdínú wà Daula, the region and the state gbogbo ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ politics ni sẹ́yìn o Riyadu Salihin bàbá wa Al-Uthaymin Muhammad bin Salih Al-Uthaymin sẹ́yìn wọn ni lẹ́yìn volumes mẹ́rin ni ọ̀rọ̀ ntọ́jẹ́ kí n kó volumes méjì wá òní pé ọ̀rọ̀ politics kọ́dà inú tí mo ti kọ́lẹ̀ tipẹ́tipẹ́ lára ẹ̀ ní page four and fifty four volume one ibẹ̀ sọ̀rọ̀ nípa hukamul Muslimi, the rulers among the muslims muslim rulers ìwé yẹn lóye wọ́n jẹ́ kí lóye wọ́n máa ṣe odidi ọ̀rọ̀ kan lọ́dọ̀ bàbá Uthaymin nínú volume two wọn again ibẹ̀ lọ́ọ́ ti tó kọ́ ọ̀rọ̀ tí mo ti gbé jáde pé page four and twenty eight volume two sẹ́rí alùsọ̀lẹ̀ ìlú Uthaymin hadithu awla siyasiya hadith muhawla siyasa ọ̀rọ̀ lórí politics page four and twenty-eight lọ́rọ̀ wọn ti bẹ̀rẹ̀ lórí ẹ̀ kótó kan al-hikmatu fi da'wati ila Allah ta'ala ti jami al-islamiyya Tahtani àwọn aṣáájú wa àníbi ọ̀sán àwọn khalifa ìbẹ̀rẹ̀ ní Abubakar Umar Uthman Ali báwo ni wọ́n ṣe ṣèjọba Umar bin Abdulaziz báwo ni wọ́n ṣe ṣèjọba gbogbo ọ̀nà tẹ́ bá ṣèjọba wọ́n ṣe treat around bí ìlú ṣe ń sun ẹkún ti ń sàbá mọ̀ pé kọ́rọ̀ ń gbẹrù wọn jùdé padà sórí ayé káyé tó fi mọ́ dáadáa padà gbogbo ẹ̀ níbẹ̀ ló tíra ilé yìí. èèyàn sọ díẹ̀ àdàkẹ́ni kí wọ́n á lọ síbi tá a lọ wáyé. gẹ́gẹ́ bí o sì sọ lẹ́ẹ̀kan wípé ọlọ́ba ti mẹ́nu bà fífún sáré ti mẹ́nu bà ìgbọ̀nsẹ̀ ti mẹ́nu bà ọmọ ti mẹ́nu bà ọ̀rọ̀ ìrìn àjò ti mẹ́nubà ntá jẹ ti mẹ́nubà ntá lè jẹ ti mẹ́nubà ọ̀rọ̀ aṣọ ntá wà tí ntá gbọ́dọ̀ wọ̀ mbẹ ọba yẹ ò lè lórí ọ̀rọ̀ ìlú bí wọ́n sì ṣe ìlú torí pé ntọ́ wà less important sílùú ọ̀hún sọ bí a fi tọ́ wà most important lẹ́ẹ̀ láì mẹ́nubà abadan ń dààmú wa tàbí sọ pé Islam àti rulership àbí ruling àbí kí n sọ pé politics ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n. fíkẹ́rọ̀ ìròrí alifọ́sùn bẹ́ẹ̀nà dínì wà dẹ́wọ́lá ká sẹpẹ́rẹ́tì religion from the state fíkẹ́rọ̀ àwọn kèfèrí ni ìròrí àwọn kèfèrí ni pàápàá jùlọ àwọn tó gbé ìlìmọ̀ níyàwó secularism èyí jẹ́ ìlìmọ̀ níyàwó níbi lárúbáwá òun ni mo kọ́kọ́ sọ ní lárúbáwá kọjá wọn alifọ́sùn bẹ́ẹ̀nà dínì wà dẹ́wọ́lá ẹ̀yà ẹ̀sìn àti ìlú kan máa papọ̀ nígbà European revolution against the religion against the churches òun náà gbèrò yìí ń dé wípé ẹ̀yà ẹ̀sìn kò lára torí pé ní tí àwọn oníjó ẹ̀sìn ìjọ náà fojú wọn rí Europe ó sì sábà bí pé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ revolution wọ́n wọ́n láti separate the state from the church kọ́mọ kí church náà bá ní road tí ó pè mọ́ no state kọ́mọ jẹ́ báwọn tó máa jẹ́ rúyà táwọn fi jẹ́ nílànà ó jẹ́ kí ìròyìn yẹn jáde ìròyìn yẹn sì lọ́dọ̀ àwa náà àwa náà sọ pé Nigeria is a secular state where is that secularism and the celebration fifty year anniversary independence wọ́n lọ ṣe ní ibi tẹ́ ẹ̀ mọ̀ l'Abuja tí olùdí president Nigeria ti ń kún ilẹ̀ fún ẹnìkan tí èsì president tí èsì governor tí èsì tí èsì judge tó kólẹ̀ fún tá ń bọ́ọ̀lì lórí is that separation between the state and religion. where is that secularism where is that secularism ìjọ pé àwọn state governors ó ti wà nínú ilé ìjọsìn látàárọ̀ sí ìdìrọ̀lẹ́ tí wọ́n fowó state lọ́bẹ̀ fẹsọ̀ pé rárá ẹ̀rọ fọ̀rọ̀ ẹ̀sìn ṣe wò where is that secularism wọ́n fúru ìní àtẹ̀yìn àwọn náà gbà àgbàgbọ́. torí ẹ̀yẹ̀ kẹ́rin pé ọ̀rọ̀ mi àkọ́kọ́ níjókòó lónìí yìí màmú alákọ̀rọ̀ ahmed sheikh muhammad bin sọlẹ̀ al-Uthaymin sheikh muhammad bin sọlẹ̀ al-Uthaymin bàbá ní ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ya ìjọba ṣíṣe kúrò lára ẹ̀sìn ima majinunun wa ima jailun murokabun inú kápẹ́ ó ń tàn ní wẹ́rẹ́ ọpọlọ ẹ ti dàrú kọ̀mọ̀ntì ń wí tàbí ká sọ pé ẹnì kan fẹ́ pé ignorance a ó dídò àìmọ̀kan rẹ̀ dídò aláìmọ̀ pátápátá gbà ló ń tàn kọ̀mọ̀ntì ń ṣe òun ni ká ya ìgbọ́wọ́ sọ̀la kánátìbànú Israel tasusum anbiya tasusum anbiya siyasa sáàsà yasusu siyasata and politics àbúrò yàrá rẹ̀ sọ sọ pé àwọn ọmọ israẹli kánẹ́tì tasusu alambiya àwọn ànábì ọlọ́run sì dọ̀bà lẹ́yìn lórí kúlàmà hàlàkà nàbíjọ́n kọ̀láfàó nàbíjọ́n káàbí kaba ti ń kú láyé ká ti ń kú báyìí ànábì mi ọlọ́run tó gbé dìé tó tọrọ lé rẹ̀ wàyí nàhùn lànàbí yabaadi dájú adúgbò ní sànàbí mi mà lẹ́yìn mi èmi ló gbé gbogbo ànábì ànábì ọ̀sán sọ bẹ́ẹ̀ kò ní sànàbì mi mà lẹ́yìn mi fasayakunu baadi kulafa fayakfurun àwọn tí wọn máa bẹ lẹ́yìn mi ni kulafa àwọn àrólé fayakfurun àwọn tí wọn sọ̀rọ̀ lẹ́yìn yọ ọ̀pọ̀ o kì í ṣe díẹ̀ kì í sọkà díẹ̀ o wọn ọ̀pọ̀ o kọlu ya Rasulullah famata amoluna àwọn sábẹ́ nínú òjíṣẹ́ ọlọ́run kìnnìtọ́ pa aláṣẹ kíkà ṣe kọ́ọ̀lá òfò bèbè àti awùwàlì falẹ̀ awùwàlì ẹni tí wọ́n bá yànlé lórí tí àwọn èèyàn tó sì yàn án ṣe bẹ́ẹ̀ àfọ̀n pé kọjọ́ lórí yín tí wọ́n ṣe ìbúra fún un pé àgbọ̀ lólórí fa òfò ẹ máa múṣẹ ẹgbàá lólórí tí òkú ẹlòmíì ò tó dolórí lé lórí gbọ̀ngbà tó kú fún àwọn tó akọ òtó akọ lẹ́yìn ìgbà náà gbogbo ìwọ tọtọ sí wọn ẹ̀tọ́ wọn ẹ̀tọ́ àwọn tí ń rúlù yìí ẹ máa fẹ̀tọ́ wọn fún wọn o ẹ máa fọlẹtọ wọn wọsàánù láhà lẹbi lákọọnà tọ́lá fẹ̀tọ́ ti yín dùn yìí ẹ̀tọ́ ọ̀dọ̀ ọlọ́pẹ̀wọ̀ náà ẹ̀tọ́ wa gbà fún wa o ẹ̀tọ́ wa gbà fún wa o fún alẹ́tọ̀ wa o táwọn tí ń ṣèjọba lé alórí fi ń dùn wa o ẹ máa wúbẹ̀ fọlọ́ o fàyínà lá sáyìlù amọ̀sẹ̀rẹ̀ àhùn torí bí àwọn òbí wọn léèrè ìjọ kan nípa àwọn tó fi ẹsọ lórí lórí tó ń darí báwọn sì darí wọn. muttafaqun alayhi hadith sọyí Bukhari àti Muslim àdéhùn yìí nínú sọyí buhari àti three thousand four hundred and fifty five ni three thousand four hundred and fifty five ni Bukhari nínú sọyí Muslim àti one thousand eight hundred and forty two ni nínú sọyí Muslim wọn ti bá a kọsíbẹ̀ bí i àdìsí báyìí lẹ́bàá buhari àti Muslim láì yọ ara sẹ̀rẹ̀ ẹni ní wàhálà láì nà ẹni ní wàhálà ọwọ́ nẹ́sù àdìsẹ́ kámọ́ni wọn kàlà yìí kàkàlẹ́ lórí ó ti tó wa lórí pé ìjọba ṣe ṣe é ṣe tí mùsùlùmí ọ̀tàwọ́ gbéra tí ó lóun ṣe àwọn kùlàfà àwọn rólé àmì ọ̀sàlà wọn ń ṣe é bọ̀ lẹ́yìn rẹ̀ lónìí tí mùsùlùmí ò ní kàlífà ẹ̀yọ̀ kan ní gbogbo àgbáyé àní khalifa yẹ kóso tó dání gbogbo alágbàáyé state kọ̀ọ̀kan ti dúró tiẹ̀ as an an entity as an individual state whatever happens Nigeria has no bearing with whatever happens in Chad n ti ń ṣẹlẹ̀ ní Niger kọ̀ọ̀kan Ghana n ti ń ṣẹlẹ̀ ní Togo kọ̀ọ̀kan Benin Republic wọ́n ti so ṣe ayé di pé ayé ti di ìlú kéékèèké lágbàáyé for every state there must be a leader ìlú kọ̀ọ̀kan ni yóò lò lórí tiẹ̀ ẹ sáré mu alọ síbi ọ̀rọ̀ kan tí ahmed bùnú tẹ́yìn ní yàrá ìmọ̀lá tààlà tọ́tọ́ yìí sọ̀rọ̀ nínú kìtàbù siyasatọ̀ aṣọ̀rẹ̀ ìyá tẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́yìn ẹ sáré mu alọ síbi àbí tàbúrò yà kàn lọ́dí yàrá ni ọ èyí tí àlejò sàn sọ pé tí ẹ bá jẹ mẹ́ta èèyàn mẹ́ta tẹ bá ní ìrìn àjò pọ̀ fàámiru aleikum ahadaminkum fàámiru aleikum ahadakum tẹ bá ní àjọkọ tẹ bẹ pé mẹ́ta ẹyẹ nìkan lámìrù lera yín lórí tí ó lè dì lórí ìrìn àjò àpò èkó ìyẹn mẹ́ta bí ju mẹ́ta lọ tá a bá fi lè jọ ọrìn pọ tó láàsì ní ká dókòó ká ṣe mítìnì díẹ̀ láàrin ara wa tá à ń pè ní masura bí sura àbí masuara gbólóhùn sáwara náà ní oní mọ́sálì mẹ́tẹ̀ẹ̀ta gbogbo ara tí mo san fa ala nínú ìdí lábáwá fa ala yóò fa ìlú mo fa ala tán fi ala fi ala mọ́sálì mẹ́ta ni màá ní ẹyẹ nìkan nù yín tí ó jẹ olórí lé lórí lórí ìrìn àjò nínú tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ tààlà ó nínú tẹ́lẹ̀ yìí ó ọmọ ẹnu tẹ́lẹ̀ yìí ó mo ti ṣe kùtùbà lórí ẹ̀ jimá o jimá kẹta sẹ́yìn mo ti lọ àdé sẹ́yìn náà tọ̀rọ̀ nínú tẹ́lẹ̀ yà nínú tẹ́lẹ̀ yà ni tọ́lọ̀ ń bá ní tani ọ̀sán bá pa àṣẹ tẹ́ pété ayọ́ apá àṣẹ àṣẹ wọn látọ̀dọ̀ ọlọ́ọ̀ni tọ́jú àmọ́ yá ń tẹ́kọ̀ ánìlẹ̀ hawa ìnáwó wẹ̀ ilẹ̀ wọ́ Quran chapter fifty three verses two and three ọlọ́run láti yọ sákì sọ pẹ̀lú fẹ́ẹ́nu ntọ́ba sọ pẹ̀lú definition ọ̀tọ̀dọ̀ ọlọ́run ọlọ́run pàṣẹ kí sọ. tọ́ba gba àṣẹ yìí pé èèyàn mẹ́ta travel pẹ̀lú èèyàn kan lórí yìí kọ́ darí yìí lórí ìrìn àjò kọ́ wà níbẹ̀ kọ̀ọ̀kan ṣe tó wù fún ààrẹ ṣé ní àárẹ̀ ẹ fi odidi ìlú lẹ̀ ẹ fọ́ didi ìpínlẹ̀ lẹ̀ ẹ fọ́ didi orílẹ̀-èdè láéláé ìta ànílà àní kìsì pa àmọ́ ntọ́tọ́ àmọ́ ntọ́tọ́ àmọ́ ntọ́yẹ ṣùgbọ́n àti ìní tá a fẹ́ fi ṣe yóò sì ṣe fún àyíṣà àlàbà àbàtì dákẹ́ tá a bá ń gbìyànjú láti ń fẹ́ lọ́hùn tá a ń fẹ́ ní ọ̀sẹ̀ rẹ̀ fẹ́ràn wa àwa là á fi ń dábàá dára wa. ló fi jẹ́ wípé ọ̀rọ̀ ṣíṣe ìlú kì í sọ̀rọ̀ tí n bá fẹ́ ní í ṣe tí n bá fẹ́ máa dákẹ́ owó ẹnìkan tí máa ń pa lójú ní gbogbo ìgbà tó sì jírí sí orígbèjú ẹ̀jẹ̀ ọ lọ ìyá ní fi jẹ wọ́n ẹ̀ ń bá ní ọkàn wá kọ̀ọ̀kan wá ọgbọ́n wò lẹ́ẹ̀dá kẹ́fì ní ọkàn yìí fẹ́ni tó bá gba irú gbàgbọ́ gúrú maharaji tó bá gbàgbọ́ tó bá jẹ gómìnà stéètì bọ́ọ̀lù ọ̀nfẹ́ gbogbo ọmọ èmi àtẹ̀yìn tọ́ba lọ public schools ni ó ní ó lo ìgbàgbọ́ gbọ́mọ alájí wọn tọ́ntọ́ ikú olùyí ìjọba àkídá ẹ̀ ní ọmọ spread ṣé kó lórí ìjọba tẹ́ńtọ́ la sọ pé kò sí ọlọ́run gbàgbọ́ orí presidency owó ọkọ̀ Allah the creator of the universe or exist kò sẹ́ńtọ́ dásán kọ̀ dálẹ̀ tó ìjẹ́ president ó lọ́ọ́ fẹ́ tó wà lọ ọdún mẹ́rin kọ́dún mẹ́rin tó parí èèyàn tí ó gba ìlẹ̀hádù ìlẹ̀hádù pé kò sọ́lọ̀ tí ó gbàgbọ́ millions ni. torí ẹ̀ ń yẹ pé ẹni tẹ́tọ́ ẹ̀ ń trọ́ọ̀sì rulership leadership ló tọ́ ẹ̀ trọ́ọ̀sì ẹ̀ sọ́tọ̀ àwọn èṣù gbọ́dọ̀ yẹn kí n lò àwọn èṣù ẹ̀dá tó bá ẹ̀ trọ́ọ̀sì ẹ̀ sórí wọn ó ti ẹ̀ trọ́ọ̀sì faith Islam sọ́wọ́ àwọn ọ̀tá ọlọ́run pé ká destroy Islam. kẹsàn-án lọ́wọ́ parí bí bàbá rẹ̀ ó ní túmọ̀ rẹ̀. tóyà fi jẹ́ pé wọ́n tẹnu mọ́ ká lọ kà a tí àwọn yìí torí pé ntí ntàwọn ń gbọ́ yé tí ń jẹ́ kí wàhálà ọkọ̀ ti já mọ́ làákọ́ àlàkùdóró gbé yìí àfikọ́ pé èèyàn gbọ́ yé láàfin nísìnyí tọ́pọ̀ èèyàn bá ti gbọ́ yé ní ìdààmú làwọn kù sí àfikọ́ èèyàn ọ̀pọ̀ èèyàn gbọ́ yé ẹlẹ́ẹ̀kejì ojú ló gbọ́dọ̀ wà fẹ́mi àtẹ̀yìn ẹ wo sáfù nǹkan wo ẹ wo sáfù nǹkan wo ẹ ẹnu ẹ ẹnu ẹnu sa ẹ wo ẹnu ọkọ àbáwò yorùbá ṣe wí ẹ wo sáfù wo ẹ ẹ wo wo kìlọ̀ fún ní àpèjúwe kékeré ẹ̀yọ̀ kan nítòsí ní gọ́ọ̀mẹ̀ntì ọ̀sàgòdì abdulkareem adisa ọlọ́run kọ́ fọ̀ọ́nù kẹ́kọ́ ṣe kún síbi fún un àlójúgbọ́ ọlọ́run jọ bẹ́ẹ̀ tó fi lẹ́kọ̀ọ́ ọlọ́run jọ bàjẹ́ njọ tí western jọ ti jẹ́ western jọ tí ìbàdàn ti ń jẹ́ capital region western region tó fi ajá yá abdulkareem adisa kò sí mọ́sáàsì mbẹ́ wọn kò sí mọ́sáàsì mbẹ́ bàbá ìmáàmù lùbàdàn ti òní ọlọ́nkọ́lọ́ rẹ̀ ni wọn baba abusari haruna kẹta ọmọ baba haruna ìmáàmù gbogbo bàdáyé àtijọ́ lásìkò kan àsìkò tá a mọ̀ tán rẹ̀ a mọ̀ tán rẹ̀ ń bẹnu agbárí torí bẹ́ẹ̀ ustaz ní bọ́díjà ńlẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ murtado abubakar gata wọ́n ṣe tí a tán pé ní bèrè atúndà tẹ́lẹ̀ fi wúlò amẹ́lẹ́ baládé ìbàdàn for one hundred years ìtàn gbogbo àwọn àfa àtọ́jú ìbàdàn fún òdi sẹ́ńtúrì kan wọ́n kọ́ títan bàbá arúnà bàbá arúnà bàbá ìmáàmù bàdàn òní ti bẹ́ẹ̀ nù ẹ̀ àti bí wọ́n ti jẹ ìmáàmù àti ọdún tí wọ́n lò mẹ́ àti ìgbà tí wọ́n fún. tẹ́ ẹ lóru àti ti ń jẹ́ bọ́ àfa àtọ́kọ́kọ́ wọ̀ lùbàdàn tọ́kọ́kọ́ olùbàdàn wà kọ́yàn tó bá dẹ̀ orúkọ rẹ̀ ni ó dé sí ọ̀ọ́dẹ́ rẹ̀ gbogbo ẹ̀nu ẹnu tíra tẹ́ ẹ bá ti kàtà gbogbo ìtàwọn àfàbàdàn rẹ̀ mọ̀ ẹ̀yìn ọmọ fi panu ni. bàbá ìmáàmù bàdàn tòní tọ́lọ́mọ́ rẹ̀ mi wọn wọ́n sọ ọ̀rọ̀ kan tí mo fẹ́ sáré kóòtù wọn níbí nísìn wọ́n ní ọlọ́kọ̀ fọ̀rọ̀ kí àbùkẹ́ náà ní sàbíọ̀sì wí dọ́nà nù fún mi àtàwọn tí mo lẹ́yìn tàjọ lọ bẹ́ẹ̀ wọ́n ní tọ́tí ẹsẹ̀ àwọn àfọ́mọ lùsí government house pé àwọn ìmáàmù ọmọdé government house àwọn àfọ́mọdé government house wọ́n ní lílọ sọ́ọ̀sì lópinlẹ̀ rẹ̀ wọ́n ló ṣe renovation church chapel tìǹbẹ́nu government house ọwọ́ àti bàbá ìmáàmù bàdàn ẹjọ́ náà njọ́ tá à ń wí wọn lọ́mọ léje lè yẹ ọmọ lẹ́yìn àwọn tí wọ́n kè sí pé kánò dé tẹ̀lé àkàlọ́ àsìn àwọn lọ́ni. wọ́n ní bàbá ìmáàmù wa sọ fún pé ó tún sọ́ọ̀sì ṣèṣì di tó ń ké sáwà wa ni mo fẹ́ wa a fẹ́ sí ta tún ṣe mo fẹ́ wa ẹ̀yin bàbá tí n bá ti sí yan ọ̀sẹ̀ tó tẹ̀lé ẹ wà bá ń fi lè mọ́sáàsì lélẹ̀ tí n ti máa kírun àti gbọ́ àwọn mùsùlùmí tá a ń ṣiṣẹ́ tí ó sì sàtàkẹ́ bàbá wa náà máa wá sínú mọ́sá sínú ilé ìjọba ilé ìjọba yìí sáàyè tí ìsáàyè yé gbogbo òdun ló níbẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn àfa ẹ̀rọ náà níbẹ̀ mo fẹ́ kọ́ mọ́sá sí ṣùgbọ́n ìwà bá ń ṣe lè. wọ́n ní lílọ ọbẹ̀ ẹjọ́ náà lọ sọ bàbá ìmáàmù náà kojú àtọwọ́ ẹ̀ yẹ di ọ̀rẹ́ bí àwọn ti pàdé náà tí wọ́n fi dọ̀rẹ́ ah, ṣé wọ́n ń gbọ́ mi yé díẹ̀ bàbá ìmáàmù àdó ọlọ́run wọ́n nígbà tí ó lọ́sẹ̀ tẹ́tẹ́ lóòótọ́ wa ni wọ́n á fi lè mọ́sáàsì lé bẹ́ẹ̀ gbogbo àmọ́ tó ń lọ wọ́n lè foundation mọ́sáàsì mọ́sáàsì bá parí ló wá sọ pé ẹ mọ̀ wá ṣe ìtọ́rù àwẹ̀ nínú government house tẹ́ ẹ bá ti kú òní dìde ọ̀tún àwẹ̀ ẹ tún máa wá sí government house kẹ́ tó dájú ọ̀lẹ́ bàbá tẹ́ ẹ bá ti kú òní dìde yá ẹ wá sí government house kẹ́ tó máa lọ ọ̀lẹ́ wọn ni mo sì bẹ̀rẹ̀ tẹ́ èdò nínú tí ó fi parí tí ẹ bá ṣe fóun dé bẹ́ẹ̀ ó ṣe tó ṣe kò fún wa kan tó ronú kan bẹ́ẹ̀ bọ́ yá ṣe é mo tún tún sọ fún wa pé bàbá ńlá àṣìṣe ńlá òní ká sọ pé kọkàn wá ní ọ̀rọ̀ ìjọba ṣiṣẹ́ etí ọba wa láburú látara kọkàn wá ọkọ̀ kọjá aburú tá a lè dúkà sí òṣèlú lọ tàbá sọ̀sẹ̀ lóṣèlú aburú tó tí mo máa mẹ́nu báyìí ó kéré aburú tá a lè ń bẹ́ kéré sí aburú tí ọba wa lára pé kọkàn wá ẹ̀ máa ti sàdúrà ọ̀sán kan wá láti nù tẹ̀lé méjì ní ìsẹ̀yìn mu wá tí mo fẹ́ fi ṣàpèjúwe kékeré kan anabi sallallahu alaihi wasallam onímọ̀tẹ́ ìbáàlì jà ìhàní orísìlá fi záhìrọ́tì gánàbí afsadàlá min hẹ́sìn mari ala min hẹ́sìn mari ala mali wa sarafi ala diinihi mọ̀tẹ́ ìbáàlì jà ìhàní ìkókò méjì tẹ̀lé nípa orísìlá fi záhìrọ́tì gánàbí táwa mọ àwọn ìkókò méjèèjì táwa tù wọ́n lẹ̀ sínú ọgbà kan nù gádìn sáàdì rọ́tìlì kọ́nẹ́mì ọgbà táwọn àgùntàn wà tàti fẹ́ǹsì ẹ̀yìn bò wọ́n á so gbogbo àgùntàn mọ́lẹ̀ gbogbo àgùntàn wà lórí èso àwọn àkókò méjì tẹ̀lé táwa tù wọ́n lẹ̀ pé ká wọnú ọgbà táwọn àgùntàn wà lórí èso bẹ̀ lọ ntí àwọn ìkókò méjì yọ bàjẹ́ nínú ọgbà àwọn ẹran táwọn ọlọ́run bíi afsadalaha minhẹ́sìn mọ́rìí alimali wa sarafi ala diini ni aburú táwọn ìkókò ọ̀dà alẹ̀ nù ọdún ẹran ó kéré sí aburú tí ojú kò tọ́ mi yẹn ní sí owó àti iyì tí ọba àdébí ẹ̀sìn ẹ̀ lọ èyí sàlàyé tí ó yẹ níjọ́ tí kò bá di sinmi láyé kí n tó rí kàfúnra mi báyìí ẹnu sheikh wa muhammadu amanatullah tọwọlọlọ umurahu kọlọjẹmi wogun àfa pàtàkì nu tábà ní à ń ṣe súnà lónìí à ń wa náà ń ṣe súnà òun àti khaliku samuel ansori tí khaliku samuel ansori bá ń bẹ láyé tó àgbúrò man for the last twenty years kọ́nà jẹ́ wà dáadáa ti kú ọlọ́nkọ́ fọ̀nù kẹ́ àwọn méjèèjì náà ṣiṣẹ́ kémi díẹ̀ ní tí ó máa ṣe súnà àwa ni wọ́n gbá mọ́ àwa náà sì lọ́ba wọn fúnra wa pé a fẹ́ kí lọ́dọ̀ yìí tọ́yà àwọn èèyàn méjèèjì irú gbọ́n wọn fẹ́ máa kẹ́ ìdodo báyìí sheikh muhammadu amadu tula àti khaliku samuel ansori muhammadu aminatu rahman new delhi ní india ni kọ́lẹ́kù samad ansori mara wa pindi ní pakistan ni engineer ló geologist ni ó ṣe àdúgbò rocks and stones nigeria limited lẹ́gbẹ̀ẹ́ City green spring hotel dr asis ọláyínká asis ló ní company yẹn abẹ́ ní kọ́lẹ́kù samad ansori ló wá ṣiṣẹ́ láti glasgow tọ́gbẹ́ ní glasgow ní britain òun nílé bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ lẹ́yà rẹ̀ medical doctor ni surgeon ni òun náà nílé ní glasgow glasgow padà sí ma ọkọ̀ nàìjíríà nineteen seventy eight àwọn méjèèjì wọ́n ṣiṣẹ́ lára èmi ọmọ mi nídìí ara Fatai Yusuf àti baba Lukman Dugbe Abdulrahim Dada bóyá wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ṣiṣẹ́ lára wa pọ̀ níbi gbígbà wa mú dídarí wa síbi kátẹ́lì kìtàbù wa àwọn olórí ìsìn sábàbí torí pé ìjọsìn mo fà kọ́kọ́ yọ lágbàmí báyìí bíi mẹ́ta ni kékeré báyìí èyí ń dọ́wọ́ bò báyìí ni tí bá ti á dọ́wọ́ bò àgbẹ̀ káwọn èèyàn wò mí báyìí wà ló pé mi gbogbo ayé wò pé mo gbẹ̀yìn kàdúkù sábà àwọn pé bọ́lá yìí sà wọ́tà bó so but these people are looking at my beard. Let them look at it, leave it. You live for the sake of Allah and His Prophet. Let them look at it. <laughs> what of mine? Can you see mine? <laughs> Biyaribiya, biyaribiya ah, Alhamdulillah. Ẹnu Sheikh Muhammad Amanatulayi mo ti kọ́kọ́ gbọ́ rí Shamsuddin Central Mosque nínú Kòròdú ní 1982 ní sẹ́mínà kàtà ṣe ń bẹ̀rẹ̀ olóńgbò àdìsí wọn jọ̀nà ìjọ tó ń ṣe lẹ́kṣọ̀ máa ń wà bó ní ìsìn àdìsí ó nínú tí mi sọ àpò wa bá sí àárín torí kí n lè rí oṣù kẹta lẹ́yìn sẹ́mi àmọ́ lọ káwọn lọ́ra dáàbì tìrìbìsì ní Kano five naira ìdí mẹ́rẹ̀ẹ̀rin mo lọ́ra ní Kano níjọ́ náà lóyún lóyún ìwọ̀kọ̀ lọ Kano eighteen naira láti Ìbàdàn dé Kano látọjọ́ eighteen naira tẹ́lẹ̀ máa ń padà bọ̀ tẹ́lẹ̀ máa wọ sọ́dẹ̀ fifteen naira mo lọ́ra àti àwọn ní Kano ó yẹ kí n rí ti mẹ́rin àdìsí ti mi kàn tá a bá ní àmẹ́sẹ̀jọba àlìfáàlù aburú tí ó ṣe nìkan jókòó ẹ̀yìn behind the fence kàmúlà àṣẹ ètí ó bàjẹ́ lẹ́sẹ̀ ètí ó bàjẹ́ ń wá ètí ó bàjẹ́ ní fíṣọ́ àwọn ọmọ wa ó ju kẹ́nìkan lọ ṣe lọ káwọn ní òrìṣẹ́ rẹ̀ á lò. tí n bá ti débẹ̀ ní n padà mọ sọ kí n kàn á já yẹn sí náà ká máa gbọ́ dání tọ́ tàbá fẹ́ ṣe ìjọba tó sì jọ́ náà yẹn pé ká ṣèjọba kí làwọn ìròyìn tí Islam sọpọ́ gbọ́dọ̀ wà lára wa tá a fi qualify láti ṣe tasọ́dé àbí tasọ́dá náà fi ṣàyẹ̀ gbangba lọ sí ibi tí mo fẹ́ ṣe. nínú kótó àjímà mo ti sọ fún wa mo ti kọ́ wá sí kútùbà jimá tí mo sì ti ké táwọn kútùbà ń sìn bẹ́ẹ̀ bí kútùbà jimá mẹ́rin tọkọjá rè ní masasi wa ní dúbẹ̀ jimá mẹ́rin tí mi sọ̀rọ̀ politics kútùbà mẹ́rin rè bí torí pé alẹ́ rẹ̀ ń tí sọ pé òun dà ló jẹ́ kí n kó dání òun kọ́ ni mo sì fẹ́ lò mí ní tòní mo ti sọ tafsir Qurtubi tafsir kitabi tafsir ulum tanzil tafsir afa Ibn Kathir tafsir Qur'an al-Azim mo ti kọ wá èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àdébí Yusuf aleyhi salam tó béèrè fún ipò olórí ìjàání aláhọ̀sáìlì ab ìní hafidun alimu nusatu Yusuf àti táwọn onímọ̀ sọ lórí ẹ̀ ọ̀rọ̀ àwọn afáàní sọ́kì ni pé tí ààyè ìjọba ṣe bá yọjú lẹ̀ táàrí àwọn èèyàn tí wọ́n bẹ́tà wa tí wọ́n ṣe tán àti lọ ṣe láti ṣe president láti ṣe state governor láti ṣe chairman local government láti ṣe honourable house of representatives àbí honourable house of assembly àbí senator ní senate táàbárí àwọn kan bẹ́tà wa tí wọ́n yọjú tẹ́lẹ̀ àwọn èèyàn tí wọ́n mọ́ lọ́n tí wọ́n màlùkì àmà tí wọ́n tí wọ́n fẹ́ràn aráàlú tí wọ́n lójú àánú ní wọ́n bá ń ṣe tàṣọ́ dá ní wọ́n bá ń yọjú bá fẹ́ ṣe é àwọn afa sọ pé dandan ni fún ẹ bá rí i pé ìròyìn tó ń fi ní ṣe ń bẹ lára wọn òun ní ẹ̀kọ́ bó ń ṣe ní ṣe tí ọ̀dà jù wọn lọ kọ́ yọjú pé mo fẹ́ ṣe kọ́ yọjú pé mo fẹ́ ṣe ìbẹ́ ń bí ìkéde pé mo ń yọ ọ sọ mo sì ti ké lórí mímbà ní ìbẹ́nu kíṣẹ́ẹ̀tì a gbọ́dọ̀ yọjú bá fẹ́ ṣe ni yọjú yọjú ìtàfẹ́ ń ṣe ọ̀pọ̀ lọ́dọ̀ wa ju tìmẹ́ lọ́dọ̀ àwọn tí ń ṣe lọ ẹ yọjú ẹ̀yin bàbá yìí lè ṣe kí ló dé tẹ́ ẹ yọjú for science definition bẹ owó ń bẹ lọ́wọ́ yín ẹ fẹ́rẹ̀ yìí sámọ̀ ẹ̀fẹ́ kí sámọ̀ lọ wájú ẹ fẹ́ máa padà yìí kí ló dé mọ́sáàsì ti wáyé pẹ̀lú millions of naira tó gbé dúró yìí ebi la pẹ́ǹtì ṣé bá a mọ lé ìjọsìn tiwọn bí wọ́n ṣe bá àwọn bó ṣe dà lónìí tiwọn láti rò ó ṣe kánkìtì lẹ rẹ àwọn kan ṣe tá àlú àwọn lé ìjọsìn tiwọn lónìí owó ìkànnì bẹ́lẹ́ nu ẹnìkan nu wa ti máa ń pa lùkọ́ ọ̀nà lápọ̀ àǹtí mùsùlùmí bá jẹ gómìnà àbọ̀jẹ pírẹsidẹ́ǹtì tí ọba kọ́mọ́sáàsì kò ní wò ń tọ́ba tí ọba kọ́ kò ní wò bẹ́ẹ̀ sì làwọn lè wò wọ́n fi sọ pé ẹnu kọ́ mi wọ́n sì wò lọ́sẹ̀ táwọn àánú ẹ̀sẹ̀ tó parí òun náà gba bí táwọn ọmọ mùsùlùmí ti ń kírun ní Western College of Science lọ́wọ́ wa lọ́sẹ̀ ẹ̀sẹ̀ tó ta àtàlẹ́yìn wọ́n ti gba bí wọ́n ti ń kírun àwọn ọ̀rọ̀ ọ̀nà kírun bẹ́ẹ̀ náà. ètò ìṣe wa kọ̀kọ̀ jà kẹsàn pé mi ò ṣe àwọn èèyàn máa challenge mi náà pé kí ló dé mi ò ṣe kébìnrin bá kò ti gọ́dọ̀ mo lè gbé ṣùgbọ́n ẹ̀mí gbé ẹ̀ ń bá ń sọ kọ́ lọ́yẹ kó ṣe àwa ń sọ fún àárín bọ́yẹ ká ṣe ni tẹ́yìn bá ti lè lọ ọbẹ̀ pẹ̀lẹ́ ẹ ti gba wáàsí lẹ́nu mi pé mọ̀ sí wáàsí náà ẹ̀ fẹ́ ṣiṣẹ́ mi ìmọ̀ náà ẹ̀yìn kẹ́ ẹ lọ ṣe tẹ́ bá ṣe tẹ́ bá ní wa ń lè àmọ́ tọ́ àti láwọn ètò tìjọba kọjá nu wa ẹ lọ bí wọ́n léèrè gbogbo àwọn tẹ̀mí kúrò sí ma ẹ̀ ti bá gbowó lọ́wọ́ ẹ̀ kọ́lẹ̀ náà bá ní pẹ́ẹ́mẹ́tì náà tó ní kọ́lẹ́tà fáwọn ọ̀dọ́ wọn yóò tún máa tì mí la bí ti ń bá lọ kọ́lẹ́tà bá filẹ̀ tà ń pa wọ́n pàdé àjì náà béèrè assistance fẹ́ nìkan nígbà táwọn mẹ́rin yóò máa lé mi la bá a máa sọ fún yẹn pé wà á débẹ̀ kọ́ sọ pé mi ni ọ wa fásitì bẹ́ẹ̀ ọ̀gá kan fúláṣì ní wà á tá bá dárúkọ mi fún tọ́ba fẹ́ ṣe kó ṣe yẹ wá sí kọ́ máa mú tó gbé tó òṣèlú mi ò ṣe lágbára ọlọ́ọ̀lù mi èmi ìgbà ìsì bèrè fún sàásì ìyìn e bèrè fún mi ìbèrè e fún àwọn ọmọ mi ìyìn e kó tẹ́wọ́ ta ọmọ mi kó bájú bá mú ní tí èyí yanjú kí sáwọn sèse ìjọba nílọba mọ lẹ́nu ìkàrí ti gómìnà falẹ̀ lọ́ba ìpè kọ́ ní àti bíbí sọfíà bọ̀ tẹ́lẹ̀ ẹ̀sì kìsì pé máa bọ̀ ní òtún mùsùlùmí ọ̀lẹ́ tó ní àwọn fẹ́ẹ́ fi sálága fún mùsùlùmí àgbà ẹ̀yìn gómìnà ni orí gómìnà ni kò mú ẹni tó bá wọn mọ ní ẹ̀sán wọn pé èmi tẹ dárúkọ òun èmi ò sí èmi ò sí o wọn láǹfààní mẹ́mẹ́ mẹ́ra àǹfààní mẹ́mẹ́ lóòótọ́ mo ti lọ́ọ́ àjì méjì tó lọ́ọ́ tó ń yá ẹ̀yìn sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ti ti láti rí kọjá kò sí táfi ṣe ṣùgbọ́n ẹ bá ṣe èyí tẹ́ wà lẹ́yìn mo tó fi gbogbo ẹnu sọ yí pé tẹ́ bá attempt láti gbà kò tí wà láàyè ẹsẹsẹ sọ́ba mi ò jẹ́ gbà kò tí ọ mo lákọọ́lẹ̀ tọ̀pọ̀ mo ní tí mo fọ mo ní tí sọ lẹ́nu tí nǹkan ní sẹ́ńbẹ́ lọ́wọ́ wọn ah for the last seven years ẹ ti sọ fún mi dúpẹ́ báwọn mẹ́ńtọ̀ mi wọ́n sọ fún mi àwọn mẹ́ta ọkùnrin méjì obìnrin kan pé àwọn náà yẹn ti ní gbogbo lectures mi pátá làwọn àbẹ àwọn sẹ́ni kọ́ dẹ̀ tí wọ́n yẹ kẹ́kẹ́ ẹ̀ ní wàhálà tó tó bá ẹ̀yẹ lọ kí lè jókòó sí wọn retí èmi ẹsẹ ní tìmí bẹ́ẹ̀ bá lówó tẹfẹ tẹfẹ kọ́lé ẹ ẹ mọ̀ nípa sáàsì ti kọlu níta fẹ́fẹ́ tó kọ sáàsì gun lọkọ tẹ ń gun kẹtẹ tó gun bẹ́ẹ̀ bá lówó tẹfẹ lọkọ ẹ sọ sáàsì ọlọpàá kàlọ́ pé kí ni ọlọ́tí ọba tilẹ̀ nínú ọlọ́ àwọn abẹ́ bàlájì wà sí àwọn òsè alájì wo ni ọdún kọ alájì nù tíra ni. èyí títí àná asọ là ń sọ ẹ lọ sí ọlọ́wọ́ sí náà lọ́wọ́ ìròyìn àkọ́kọ́ lára ẹni tí ó bá dìbò yóò tó lórí lórí mùsùlùmí ní nǹkan kan bẹ́tẹ̀ kí n sọ fẹ́ẹ́ sọmọ fẹ́ẹ́ sèfù táìmù wàláhìtàlẹ́sọ̀mọ́bìláìlẹ́dìláìlá ìlà hùwà inú tíra mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tírà tí mẹ́wàá jùlọ alifadu jù àdáwọlà dr abdulkarim zayidan tírà yìí kìtàbù sì siyasata shar'iyya tírà yìí alahakamu sultaniya tí mẹ́wàá jù mí wọ́n sọ ọ́nà yìí pé à ń gbàjọba militarily pẹ̀lú ìbọn pẹ̀lú nǹkan ìjà anti-islamic ni it is totally against islam because kò ní region náà sínú aráàlú ọ̀yọ́nu sí tààlàlú wo ní ké sí wọn bẹ́ẹ̀ wá gbà nígbà tí gbogbo ọ̀nà bá dí sí ká bá dojúrú bí nàìjíríà ṣe ń dojúrú lọ yìí láàtò máa tàmá rú ẹ̀ pé kọ́lọ́njà wọn sọ́jà ọgbà tẹ́lá àgbàtà ọmọ apààyàn yàtọ̀ sọmọ apẹ́rin àwọn òtún bójú gbé tí orí ẹni tó gbọ́ ọ̀pá rọ̀ ẹnìkan kan gbọ́dọ̀ wí nǹkan kan gbogbo táwọn táwọn táwọn súnmọ́ lé wa yìí aa ah. tí wọ́n bá kíyàn tí sọ́jà méjì bá dé tí wọ́n bá kíyàn tí wọ́n gbé yẹn lódògbò <laughs> téèyàn kú ká gbàgbé pé ọwọ́ bá wọn rí àwọn náà lè yàn àfi tọ́ bẹ́ẹ̀ ni tọ́ba bàbá jẹ́ rere bí burúkú àlọ́ ahmed muhammad bí buhari yé àmà ẹni eré ojú àwọn aráàlú bẹ lọ́dọ̀ wọn àwọn tí ti ń bẹ́ẹ̀ ní tí wọ́n kò yẹn rí. <laughs> alimohimu yíyan olórí nínú islam selection ni ìkìyàwó náà sì ni ọ̀nà méjì ló sì wà èyí kan mubashara táyì kan gbé mubashara yẹ bá wọn afa ṣe kọ́lẹ̀ o ti wà ní owó tíra ọkọ nbẹ náà afáàlú àdáwọlá yìí mubashara òun ni pé àwọn èèyàn ká parapọ̀ ní muslim community náà wà á nominate lágbájá pípa lọ́rọ̀ fún presidency gbogbo qualifications wọn require fún ẹni tó wá fẹ́ lọ presidency àti ìdìbò ńbẹ̀lá rẹ̀ a tún mọ̀ mọ́ àwọn ìròyìn kan tá a ti pété ọjà president nàìjíríà yóò fi fọ́ wa ìlú ọ̀dà àrò ọ̀dẹ gbogbo aráàlú yóò rọrùn fún wa àwa nominate ẹ̀kọ́ kọjá de ó wá jáde eléyìí aráàlú ló fà kalẹ̀ ọ̀nà kejì òun pé àní olórí aráàlú ló do aráàlú gbogbo tí wọn sọ ìlú ti lákọ́ọ̀lẹ̀ táwọn afa ti kọ́ọ̀lẹ̀ o ìbá ṣe ni pé a yàn àwọn èèyàn tó jẹ representatives wa gbogbo olùbàdàn olùjẹ representatives mẹ́ta wọn ò ní kí wá sí pé lágbájá lọ́ọ̀yà ni lágbájá dókítà ni lágbájá ex-governor ni kì í ṣe láì yàn nǹkan láì yàn o nta èèyàn ni pé irú òyìnbó ní bẹ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹdẹ́ lè represent wa gẹ́gẹ́ ṣe fẹ́ tí ìsara náà lọ represent nàbà débẹ̀ tába ní àwọn tán gbogbo ètò tí sì lù kọ́ ọ̀kan ní àpàdé wọn à nominate ẹni tó jẹ president láàrin wọn lọ́wọ́. tọ́ba ṣe yẹn ìyẹn ẹ̀rọ kò súnmọ́ ministerial system of government kò súnmọ́ ọ̀pápọ̀ mọ́ ministerial system of government aráàlú dìbò fẹ́nìkan yóò wọlé sí parliament yóò di òdìfẹ́ lé yóò wọlé parliament tábàdàn tán wọ́n lọ yẹn prime minister láàrin wọn lọ́wọ́ wọn à ní sẹ́ni junior president ìyẹn nà ìyẹn tó yàtọ̀ sí ti ìsàmù tá a bá dé náà tí a ti ń gbọ́ wọn àlàyé ìwà ẹ̀ẹ́dì pé dìfẹ́ǹsì sì mẹ́tẹ̀ tọ̀pọ̀ ọ̀dọ́rú èyí o tó ń bẹ̀rẹ̀ òyìnbó náà wà lára ẹ̀ tó ń lọ pẹ́lẹ́mẹ̀tì gẹ́gẹ́ àwọn afọ́tò kan yẹn dẹ̀ pé ìròyìn mẹ́sàn-án ni ó wà lára ẹ̀ táàsì ní ìròyìn méjì inú rẹ̀ ní lára àwọn tí mẹ́ta sọ̀rọ̀ àṣẹ ìdásọ̀ representative senate ẹ̀ lérí méjì inú ẹ̀ lérí lára àwọn benin mẹ́sẹ̀ẹ̀sà wọn àwọn ọmọ ògbọ́n nífàdà tó wà mẹ́ ẹlẹ́ẹ̀kejì ni pé lágbájá jáde ní Ìbàdàn fàpéjúwe ẹnìkan jáde ní Ìlọrin ẹnìkan jáde ní Kánò ẹnìkan jáde ní Abakaliki ọwọ́ àdìgbé ẹ̀sìn campaign dìbò mo lè ṣe báyìí yàtọ̀ sí nǹkan ṣe lórí tàbí tábà dé ìmọ̀ ti lọ ṣe campaign wọ́n làálí bàbá ẹni tó bá kò tiẹ̀ bẹ́ẹ̀ kejì ni ìlàlọ́mọ bàbá rẹ̀ ní Ìbàdàn àwọn ọmọ àtọ̀hún níwọ̀ ẹrú ni wọ́n ẹ̀yìn jẹ́yà ọ̀gẹ́dẹ́ kíníkan wọ́n àdáwọ́ kankan fún un ó ti wọ rẹ̀ lọ pátápátá pátápátá <laughs> ṣé ṣé ṣé kàmílì nù tí n bá gbé àpótí tẹ́lẹ̀ bá gbàpótí máa bọ́ bàbá yìí èyí sọ pé gbogbo títì tó ti ìlú kan dé títì tó ti dé lùmí kan sí lùmí ni yìí ṣe gbọ́dọ̀ ẹ̀sìn ṣan rẹ̀ gbogbo ẹ̀ ní ìdọ̀lọ́ olóko mẹ́rin méjìlá lọ méjìlá bọ̀ tí màá sí lọ́dún mẹ́rin ẹ̀ lé mi kó bẹ́ẹ̀ ẹgbẹ̀kẹ́ adúgbò ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ̀rẹ̀ láti primary one àti èdè university level ẹnì kò lè san kọ́kọ́ mà àwọn students mi state mi wọ́n mú gba pocket wọn ní two thousand five hundred naira lọ́sọ̀ọ̀sẹ̀ tó fi máa jẹ tó fi máa wọkọ̀. ìdí ìṣe ní ìmọ̀ ìwọ̀n kẹ̀kẹ́ mọ̀ fún abẹ́rẹ́ kan ìwọ́n ẹ̀ wọ́n ta wíìtì ẹ̀ ká gbọ́ èyí tí bẹ́ẹ̀ lórí ẹ̀ bí ká gbọ́ wáyà náà ló di títì tèmi ń bì mí nú mo ti lọ several countries ẹ̀ rí wáyà náà títì báyìí abẹ́ẹ̀lẹ̀ ni wáyà náà wà mo ti lọ káàkiri mo ti lọ India mo ti lọ Pakistan mo ti lọ Bangladesh mo ti lọ Romania mo ti lọ Germany nonsense lele Shariba Express ń bẹ ní India àti Pakistan Shariba Express tí fi tray ó ga nínú Delhi tí ń lọ Bombay delhi sí bombay one thousand five hundred and sixty kilometres wákàtí mẹ́sàn-án ní ìdílé nine hours ní Shalima express nígbà táwa lọ ní nineteen eighty two àti nineteen eighty four ọmọ india kan sọ fún mi ní ọ̀sẹ̀ tá a lò tẹ́yìn ó ní shalimar express àdánù ọ̀sán wọn ó ní Shalima express ní india lónìí delhi to bombay ó ní four hours ní Shalima express train ìjẹ́bẹ̀ four hours ní. Romania Bucharest capital Romania ni mo ti kọ́kọ́ rí nineteen seventy six èmi ti bọ́ọ̀sì dẹ́gun dẹ́ka wá ẹbí yìí àwọn kan sáré àwọn kan lókè nínú bọ́ọ̀sì bọ́ọ̀sì tà sí wí òdo epo ilé nílò. ní Romania Romania sì ni socialist state ni very very poor state in Europe ní Romania ní ogun nineteen seventy six Francisco Romasco ni president john anon ti mọ lọ very poor state ní Romania síbẹ̀síbẹ̀ náà wọ́n ní nǹkan ìmọ̀ tá a lè rí ní Nàìjíríà títí lè lò ní. yorùbá kọ dẹ́sùn wọn lọ́ba wáyà tọ́lá àti ọ̀fẹ́ náà lù tí wọ́n fẹ́ náà lọ tí wọ́n bẹ̀rù ọjọ́ ọ̀dàjọ́ báwọn pàjọ́ lọ́rọ́ sẹ́gbẹ̀jì àwọn náà rúùlù wọ́n gba ìlú jẹ́ kalẹ̀. Nàìjíríà require improvement ẹ̀ẹ́dẹ́rì improvement yẹn lẹ́yìn pé yẹn gidi lọ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ máa ti jọ́ máa dùn ohun tó lè yọ sí pẹ́ lórí ẹ̀tọ́ tó yẹ káwọn afẹ́ sọ pé ìròyìn àkọ́kọ́ òun gẹ́gẹ́ ìjẹ́ mùsùlùmí torí pé láì jẹ́ nítorí bá ti ṣẹlẹ̀ fọlọ́hún yóò fi àjàrà àlù ni kò ní sori fara àlù ìyá lára àlọ́ máa jẹ kò ní sori fún àlù ẹlẹ́ẹ̀kejì alaalimu bi siyasiya alaalimu bi siyasa ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá fẹ́ ṣe ọ gbọ́dọ̀ jẹ́ni tó ní experience ẹ̀ tó ní mà nípa nípa afẹ́ ṣàtìbá ṣiṣẹ́ tó yẹ sọ yẹ kẹ́ ẹ bèrè lọ́wọ́ ẹ bá candidate ajáde kí ni manifesto rẹ̀ kí ni tó wà plan rẹ̀ to do if you become a governor or president kí ló fẹ́ ṣe yìí sọ̀rọ̀ pé mo fẹ́ ṣe we know your personality àmọ̀pọ̀ olóòkọ oníyì oní certificate àìmọye professor tó ti disappoint wa àìmọye doctors ò ti disappoint wa certificate ò qualify rẹ to be a ruler ò qualify rẹ to be a professional not a ruler kí ló ṣe kí ló ṣe ọfẹ ṣe plan ṣiṣọ for roads from one town to another town ìgbèrò tí ó ṣe èlò rẹ àwọn láti national force látàbíyá lọ́dún èlò rẹ wà èlò ìdílé generate internally within your state tó fi ní kó lè ṣe èló wọn ṣe kìlómítà of a road qualified one quality road like irú ti ń bẹ lálákíá nínú ilé airport alákíá mbàdàn títí nineteen eighty one ṣàgàrí téèdì òní ẹ̀rẹ́ níbi gárọ́pù pọ́ọ̀tù rẹ̀ yọ̀ kàn báyìí ẹ lọ rìn wò mo rí gbàgbẹ́ ilé ọ̀rẹ́ àná yìí òun ni mo fi máa ń sọ̀rọ̀ di sìn ẹ́ àbádìbẹ́ làwọn ti dé báyìí ní sìn but nineteen eighty one twenty nine years ago wọ́n ti ṣe kò ní kótó ẹyọ kan di òní kódà kò ṣe déédéé tíráyìí kò sí ń bẹ́ẹ̀ lọ wo wà láyé látàbí bíjà lákẹ́ àwọn tẹ́ẹ̀fì dẹ́nu nù ọdún ẹnu kéètì àfọ̀tì báyìí ẹ̀ ẹ̀ níbi kan tó ti ní gádígádá kà báyìí since twenty nine years ago èló ni ó sì kìlómítà àbú ẹ̀ kan duala ẹ̀sísẹ́ Ìbàdàn tó Ṣakí how many kilometres wà between Ìbàdàn Ṣakí èló ni kìlómítà how many millions of billions of naira ẹ̀ fi parí ẹ̀ ọ̀nà wo ló fẹ́ gbàgbọ́ finance ẹ̀ ọ́ ò lè sọ ni sọ fún akágbọ́ how many students in the primary and secondary schools to first ṣe for for education for how many students in mẹ́lẹ̀ tẹ́ tẹ́ bá bá kankan lọ́wọ́ ọmọ òde wúlò fẹ́ gbà sanwó àwọn teachers owó ní late gbàgbé between twentieth and twenty-fifth of every month The teachers ó ti gbowó ọ̀rọ̀ wúlò ẹ̀rọ àrùwẹ̀ ọ̀ sọ fún adé afẹ́ gbọ́ lẹ́nu ẹ̀ free health care báwo ló ṣe ṣe wàá kà fún afẹ́ gbọ́ manifesto rẹ wa wa wa wa present iwájú wa politics nu alaalimu bi siyaasa àbí alaalimu bi umuru siyaasi ya ẹni tó mọ̀ nípa bá a ṣe darí ìròyìn gbọ́dọ̀ wà lára ẹ̀ ìjàánì alakọsáyìn ìhàrìdè ìní àfihàn àlìmọ àlìmọ yusuf aleyhi salam ó ní ẹ fi mí síbi tẹsítírì ẹ fi mí síbi ìlú minister for finance inni hafidun alimun ìròyìn méjì inni hafidun mọ̀mọ́ mọ̀mọ́ dúkìá protect èmi yìí sí àbá tẹ́ ẹ bá fi mi sọ ẹ bá bẹ́ẹ̀ sì fi sí alimun kí ni pé mo fẹ́ sí lẹ́nu mo ní màá rẹ̀ ní ẹ̀kọ́ ìmẹ́lọ́dọ̀ mi ìròyìn méjì náà ẹ̀dùn wọlé ẹ̀yìn mọ̀ ayé àkọ́rẹ́ tó gbọ́dọ̀ kéde. ẹlẹ́ẹ̀kẹta sọ́yìnbó kàfà ẹ̀ tí ó ṣe òṣèlú yóò ṣe gómìnà yóò ṣe chairman local government yóò ṣe president sọ́yìnbó kàfà àlọ́ gbọ́dọ̀ jẹ́ ìkápá ní tíyẹn fi lè ṣe gbọ́dọ̀ wà lára ẹ̀ lára rẹ̀ àwọn àfààní ẹ̀fẹ̀ gbọ́dọ̀ dà sàǹdẹ̀ ẹ̀fẹ̀ gbọ́dọ̀ wà fún àlàáfíà torí bẹ́ẹ̀ bá nírò rí fẹ́ ṣe nǹkan tálàáfíà rẹ̀ bá gbé kò ní lè ṣe implementation ní ṣe ṣe irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí ṣe yàrá àdúrà ọlẹ́mi kó fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n àlàáfíà rẹ̀ ò gbé dákúdájì wọn mọ̀ pé ọ̀lọ́dún mẹ́ta tẹ́lẹ̀ wọn fi bẹ́ẹ̀ pé nígbà tí wọ́n ìlọ́dún kan yóò ti kú níta àwọn fẹ́ kó lè rí bá àwọn ṣe fẹ́ ọlọ́run ni ó yíwọ́ oyún ọlọ́dún mẹ́ta ọdún sùn kan kọ́lọ́kọ́ fọ̀ mú kẹ́ kàfá ntẹ́ yẹn ó fi ṣe agbára ẹ̀ gbọ́dọ̀ wà ìmọ̀jẹ́ kan bẹ̀ àlàáfíà ara jẹ́ kan bẹ̀ gbígbọ́n bérébéré jẹ́ kan bẹ̀ àwọn afa àti kàálẹ̀ tó ti kúnlẹ̀ ti kúnnú àwọn tíra àkàmùsùn tọ̀ ẹ̀ǹbẹ̀ náà ẹ̀ njẹ́ òfin lè ṣe ha a yọ ọ̀yàn lẹ́nu títí tó bá fẹ́ jẹ́ president nation for example tá a fi mọ sagbara rẹ̀ ká tí nàìjíríà bá ní wàhálà pẹ̀lú country ní ìtàn ṣígun lé a lórí sọ sọ experience díẹ̀ tí a pacific forces gbẹ̀ ṣe báyìí àbí gbogbo tí chief of army staff láti gbédé náà ní ọ̀fọ̀ ọ̀sì títí wọ́n gbọ́n gbàgbà kọ̀ọ̀kan mẹ́ ọ̀rọ̀ tó pọ̀ lé yìí o ẹlẹ́ẹ̀kẹrin àlàákédòrí ẹlẹ́ẹ̀kẹrin àlùbáàlẹ́gbò làákàyè ẹ̀ gbọ́dọ̀ pé pérépéré ẹni tọ́pọ̀lọ́ ń bẹ fún kọjá wèrè ríbèrè kan tọ́jú ẹ̀ wàlíyá gbèbèlà ẹ̀ gbogbo ẹ̀kọ́ ẹ̀kọ́ lọ́n fún aláàfíà para bí tọ́pọ̀lọ́ ọpọlọ ń gbọ́dọ̀ máa ṣiṣẹ́ bí aago torí rẹ̀ dára ebe ẹni tó ti ní ọjọ́ mẹ́ta lóṣù kan torí ọ dàrú tí ọ máa fasọ̀yà tí ọ máa lọ tí ọ máa bọ̀ tí ó rìn owó tí ò ti máa kankan wọn ni aha ah, ah, pírẹsidẹ́ntì wọn ti jọ kẹ̀lẹ́ alábà fún wa lẹ̀ rárá kò ní ṣe ìjọba yọ ọkọ̀ kọjá tí ó tún ṣe ó sì gbọ́dọ̀ bàrà ara kò gbọ́dọ̀ jọmọ kéke bàrà àgà tó sì dáa jù bàrà àgà tó dáa jù orúkọ jẹ́ mílíọ̀nù forty years alibuluku nù sẹ̀ríà àtàlẹ́yìn balaga ọkùnrin at the age of fifteen sixteen là ń balaga obìnrin between the ages of nine and twelve lóbìnrin balaga between the ages of nine and twelve ó sì àwọn tí a lọ practical sí ni àwọn náà bí mo bìnrin tá a ti mọ̀ pé àwọn balaga ṣùgbọ́n balaga sixteen years eighteen years kò gbé experience gómìnà pẹ̀lú federal pẹ̀lú pẹ̀lú presidency kò gbé ah ọpọlọ tó jí pépé ni sórí tọba fẹ́ ṣáìtì dara yakubu gowon pé he took over power at the age of twenty-nine and ruled Nigeria successfully for nine years kò rule there successfully for nine years má ṣáìtì ẹ̀ ṣàkó ológun ní o military ìgbani ìbá àwọn ìwé tí ọ̀dà kò sẹ́ni tí ó sọ̀rọ̀ ẹ̀ ń bá sọ̀rọ̀ ọ̀ lọ yọ̀ lọ sí i wọ́n jagun lọ́wọ́ ní ojú Nigeria Biafran war nígbà wọ́n àfẹ́yàwó rẹ̀ Victoria tí wọ́n ṣe sẹ́límọ̀ gbogbo títí Lagos Island Victoria Street ní Lagos Island wọ́n pa títí rẹ̀ táwọn ọmọ Nàìjíríà sì ń kú lọ́hùn sẹ́wọ̀n tó lọ́ọ́ fa ìròrí pé tá a bá parí ogun dẹ́ta wàyà wà gbàjọba àwọn mórítàlá ọmọ ogun wọn sọ yìí Benjamin Adekunle kankan wọn ṣe mítì lójú ogun ni pé táyì táwọn ń kú lọ́wọ́ tọ́mọ Nàìjíríà ń kú lọ́wọ́ ní Edo State ń ṣe báyìí lẹ́kọ̀ọ́ a bá padà délé àlọ́ gbàjọba ìsásìkò kìí kí wọn sọ fún mi o mọ mọ gan ni o ìjọba lọhùn politician to the call ni mi kò sí daily times kò gbé ìwé ìròyìn kan jáde láyé tí ìnira lójúmọ́ níjọ́ tá a wí abọ́mọtí lọ́bọ̀ ìwé ìròyìn ninety sixty something bẹ́ẹ̀ nù léèmí seventeen bẹ́ẹ̀ eighteen bẹ́ẹ̀. wọ́n sọ fún mi mọ̀ mọ́ ni. commissioner for women affairs obìnrin minister for women affairs obìnrin pastor sábà dìbẹ̀ lórí obìnrin ẹ̀ fòbìnrin bẹ̀ obìnrin tẹ̀sí lásìkò ẹ̀bẹ̀ sí lásìkò ọkọ yìí obìnrin the first responsibility of a woman òun kò tẹ̀ kí ẹ lé àwọn ọmọ ẹ̀ ètò náà lé tẹ́ bá ti mọ kó mẹ́rin lórí ọba jẹ ni tí bá ti bàjẹ́ tẹ́gbẹ́ òní dá ẹ̀wọ̀n bí nàìjíríà ṣe dà lónìí ọmọ ọmọ six years six months old oṣù mẹ́fà bàbá àti àyè ó fi bẹ́ẹ̀tì dè mọ́nu ọkọ̀ wọ́n lọ gbé fún onídéèkìá ìròrí ibú sí pẹ̀lú onídéèkìá yóò kọ̀ sí la láti ogun sùmẹ́fà èdè ibú ẹnu rẹ̀ yóò kọ̀ sọ́mọ la láti ogun sùmẹ́fà orin tí wọ́n ń kọ yọ̀ọ́ máa gbé ọmọ máa gbé sórí àtọ̀mọ sùmẹ́fà ọmọ àdí ajá àbẹ̀lẹ́dẹ̀ tọ́ba ya kò sẹ́ni kankan tọ́ra yọ ọmọ mọ́ ọlọ́run náà wàá dá wa lóró padà pé àwọn ọmọ wa tá ń bí wọ́n ó di gbogbo tẹ́fẹ́ dàsùn òní lójú àná yìí tẹ́ tọ́ wọn ẹ̀yin tẹ̀lé tó ọmọ ọdún kan lọ sùn tẹ̀ lọ jalè ẹ̀ wá dùkú mẹ́fà bọ̀ lọ́lẹ̀ tó padà lọ gbé ọmọ náà ò lè lójú àná yìí náà kò ní kẹ́yìn kò ní sàánà yìí. làyúfẹ́ àtọ́mù wọn lọ amúrọ̀kùn múra àtà hadith sọ yìí Bukhari ìlú tẹ́lá fún mi sọ lórí wọn wò ní jẹ́ ìlàyìláyì làyúfẹ́ lan abadiya alisikbal mustakbal wọn ò ní jẹ́ ìlú ni ò ní jẹ́ lọ́la.